mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìpínlẹ̀ Nigeria Gbalẹ̀fà TV wípé happy new year many happy returns lágbára ọlọ́run bá ọdún ayọ̀ lọ́lọ́run máa ṣe ọdún ọdún ìdùnnú ọdún ìṣológun ọdún ìṣerere wa ọdún àṣeyọrí wa it's gonna be a year of surplus by thy grace and in lack any good things in this year 2024 by God's grace. Thank you so much for the love shown to us 2023. We really appreciate you for sharing our posts, for commenting, for liking. We hope more this 2024. By God's grace, no weapon formed of fashion against us and our family shall prosper. I really appreciate you guys. I want to say I love you all. We appreciate you so much. Oh God, ọ tó wala. gbọ́ wala wàhálà wàhálà ọlọ́mọdé àfi wàhálà bẹ̀rẹ̀ ọdún twenty twenty four kó jọ kó ṣàánú ọ̀rọ̀ rẹ lẹ́nu pọ́tébù wèrè olórin ìdààmú àdúgbò <laughs> ó ṣeéṣe kẹ́ ti máa rí àwọn post ìbọn ó dẹ̀ ṣeéṣe kẹ́yìn máa tí ì rí kí ló ṣẹlẹ̀ oníkókó sáré àgbé bébí màmá òun wá social dìde ah aráyé fara kí gan ẹ jẹ́ ń fi yín sílẹ̀ wo kínní yóò fọ́ ni <laughs> swag ẹ̀gbọ́n ló ṣe ń pè mí lẹ́rìn pé ah, ṣé bàbá ẹ̀ ní swag tó tó yìí ni well anyway lágbára ọlọ́run bá yọ àtàláfíà lọ́dún yìí máa jẹ́ fún aláṣẹ Èdùmàrè let me give it a a voice so that you can understand what I has been speaking about his baby mama that Koko Saria picked up to this uh, carnival that came up like I think late last year uh, eh, yes or late last year if I'm not mistaken so mm, let's say from Portable wèrè olórin in fact ọ̀rọ̀ yẹn pọ̀ gan Ah, ó lágbára torí this is my first post 2024 and but anyway I don't have choice than to post it because I think that's the trend in anyway by God's grace gbogbo wa àní ṣiṣẹ́ sílẹ̀ fọmọ ẹlòmíì jẹ́ o àmì ẹ bá mi share ẹ bá mi comment ẹ at least I would like you guys to wish me many happy returns of new year uh-huh. and don't forget February is my birth of month so eh? we catch you there I have a lot of gifts for people on this channel in February by God's grace Call má ṣe wá lẹ́nu èmi tí ò ní dọ́là tó ń da oṣù méjìlá àmì o ẹlẹ́dàá wa ó yá ẹ gbóhùn lẹ́nu Portable wèrè olórin ìdààmú àdúgbò Ala, wàhálà wàhálà àwọn onírú wa lálágbára ọlọ́run bá ayọ̀ àtàláfíà lọ́dún yìí máa jẹ́ fún ẹ rọrùn ládẹ fi máa lò gbúgbórí tá a ti ń retí yẹn léyìí tí ó ti tọ̀ wá lọ́wọ́ believe me a máa ní testimony lọ́dún yìí so let's hear from Portable. lè fún ìkànnì máa dúró ayín gbogbo bá yín dún àwọn ìyàwó yàwó náà láì ẹran sànà máa tó mú yín lẹ̀ yàrá yàrá yín tá bá ń mú yín wá tàfà èmi ò fọ́ fún ìyá ẹ̀ ṣé mo kí ẹ rí àbí ní ó sòdì ẹ̀kan mo fẹ́ nà ìyá ẹ̀ ọ̀la pé yáàdì ó fún mi yáàdì tó pọ̀ ní tí bá mú ìyá ọlọ́ọ̀gá ló jẹ́ ọlá MC ló ń jẹ́ o èmi màá fọ́ fẹ́ níbọ̀dì ọlọ́ọ̀ni kan lèmi fọ́ fún tí bá ti mú ìyá èmi mọ̀ pa ẹ̀dọ́mọ mi padà ẹgbẹ́ mọ fọlọ́mọ o ẹ má fọmọ mi ṣògo owó o ẹ má gbọ́wọ́ lé lórí o ṣáà ń gbọ́ ẹjọ́ tó yọ ọlọ́run ajé ló wà lọ́dọ̀ yín yẹn tẹ bá sọ ibùkún ibùkún máa ṣe yín ẹ máa lọ́ọ̀sì àwọn máa ní kó mú yín lọ́wọ́ àbẹ̀yàwó ẹ̀ ń lè rìn. àwọn ọmọ ẹ̀kọ́ mẹ́rin àwọn ọmọ ẹ̀ náà máa ń sọ fún àwọn ọmọ fòbò ṣẹ̀sìn <laughs> fòbò táwọn ẹ̀ nì ẹ̀yin náà wò ń sìn wọ́n ń dún ẹ̀wọ̀n lè ra Òṣòdì àǹkárá ó àǹkárá they cannot buy for you ó fòbò ṣẹ̀sìn lọ́dọ̀ Koko Zaria ẹ eh, domindua eh, is not a barrier òun ẹ sáà bọ kílódé ló fi ṣòwò ìbòṣẹ̀sí wọ́n á tiẹ̀ fún ẹ lákàámà pákéjì ẹ ìyàwó ilé lọ́mọ àràǹkárá fún olóṣòkì ń wá ń kàrá eh, ẹ ẹ sàn ẹjọ́ torí ọlọ́run o èmi ò dó bá mi ìfẹ́ mọ́ bọ̀ ẹ bá mi gbọ́mọ mi nà mí gẹ̀ pìkín o ẹ gbọ́mọ fọlọ́mọ níjọ́ tí àṣẹ ọtún tọmọ ẹ bá tún póòsì ṣé ẹ bá póòsì ọmọ mi olóyìnbó kú kókó sáré àmà kọ́mẹ́tì ṣé ìyá ẹ ló lọ́mọ ni òkú fẹ́ pa ẹ́ sá kókó tó bá mú ya ẹ sọ́wọ́ bá mú ya ẹ gbogbo ojú ẹ gbogbo ẹnu ẹ mà ní kókó màá nà ya ẹ fọlójú ọ̀gbẹ́ni mi mọ́ pa o tó bá ṣèkọ̀ wọn kọ́ tó bá yìnkọ̀ wọn kọ́ yìnkọ̀ ọmọdé kan làwọn àbókùn fẹ́ pa ẹ́ ìwọ kókó dóyàwó níyàwó láti unlimited ò ní jẹ́yàn. I was responsible because of my tomorrow ọmọ tí mo sì fún lówó oúnjẹ ọmọ tá à ń jó ó sì ń gbowó oúnjẹ ọmọ mi lọ́wọ́ mi owó fúdù ọmọ mi lọ́wọ́ mi ọmọ one year owó fọ́tọ̀ṣù tó gbọ́ ẹ̀ mo sì tẹ̀ ìyára yáyà lè gbọ́mọ mi lọ́wọ́ mi o ẹ gbọ́mọ fọ́lọ́mọ o tẹ́ bá fẹ́ dóya ọmọ o ẹni kó gbọ́mọ fọ́lọ́mọ ẹ̀hán sáǹdì àwọn ọlọ́mọ lóun láàrin lórí ibùkún làwọn aláyé àwọn ọlọ́ ń jẹ́ kí àwọn gẹ́ọ̀sì ẹ̀kọ́ máa lè gbélé mọ́ ẹ́ àwọn ìyàwó níyàwó lẹ́ ń jó lọ́run láàrin olórí ni ní ìyá ìjọ ilẹ̀ yìí wálẹ̀ ẹ máa tó jẹrẹ̀ ìyá yìí. ṣe ladies and gentlemen ẹ̀yin fáǹsì mẹ́fà bínú wọ́n ní Koko Zaria lórúkọ dákẹ́ yẹn kẹ́ńgbọ́ wọn ní kókó sáríà ni wọn àṣìgbé síra wọn ni olúwọmọ nìkan lè mí mọ̀ olúwọmọ nìkan ni superstar <laughs> àwọn yẹn mi ò mọ̀ wọ́n ọ̀gá ló fún wọn lórúkọ mi ò mọ̀ wọ́n tàbátẹ́kù ẹ̀ má bínú ọ̀gá mi o tàbátẹ́kù mi mọ̀ pé kò ń ṣẹ̀yìn o kọ́nà má jẹ́ ká bó lórí burúkú tò ní o kókó sárí àwọn ìyàwó níyàwó ló ti fẹ́ẹ̀ dó tán aláyé bàjẹ́ tó yẹ lè ní kókó <laughs> ó kọ̀ òun ògbọ̀n lásán ni àná ọmọ mi sẹ́ ọmọ mi wọ́n yí ẹ̀ kókó sáré à ń lórí ó tún ẹ sọ fún pé kó ní kí iye ọmọ kó gbọ́mọ lọ fọ́mọ ọmọ o ẹjọ o ó yẹ kó yé yín o ẹ má máa gbọ́wọ́ lórí ọmọ mi o ẹjọ nítorí ọlọ́run èmi ni mo ná ọmọ give me my son that's all kókó sáríà ó ti lọ bẹ́ẹ̀ yẹn. ọmọ mi ṣògùn owó o ìfakóredé ló ń gbé dání òǹdóyà ọmọ òtún ṣé wà ló bímọ ìwọ ni bàbá ọmọ ni ẹ̀ tún ṣe nání. <laughs> ẹ ra bisikíìtì fọmọ náà kẹ́ ẹ tó dóyè ẹni tẹ́ bá nídìí àyè ẹni kó gbọ́mọ lọ fún bàbá ẹ̀ kọ́ ẹ lè fírì kẹ́ ẹ lè máa dóra yín gbogbo bá yín dún àwọn ìyàwó yàwó lọ́n láì ẹ ẹ sàn náà máa tó mú yín lẹ̀ yàrá yà yín tẹ́ bá ń mú yín wá tàfà mi ò fọ́ fún ìyá ẹ̀ ṣé mo kí ẹ rí àbí ní ó sòdì ẹ̀kan mo fẹ́ nà ìyá ẹ̀ ọ̀la ń pé yáàdì ó fún mi yáàdì tó pọ̀ ní ti bá mú ìyá ọlọ́gàá ló jẹ́ ọlọ́run nìkan lèmi fẹ́ fún ti bá ti mú ìyá èmi mọ̀ ń padà ẹjọ́ mọ́ mi padà ẹgbẹ́ mọ́ fúnlọ́mọ o ẹ má fọmọ mi ṣògo owó o ẹ má gbọ̀wọ́ lé lórí o ṣáàjọ ẹjọ́ tó yẹ ọlọ́run ajé ló wà lọ́dọ̀ yín yẹn tẹ́bá sọ ibùkú ibùkú máa ṣe yín ẹ máa lọ́ọ̀s àwọn máa ní kó mú yín lọ́wọ́ àbẹ́yàwó rè ẹ nílé rìn àwọn ọmọ ẹ̀kọ́ mẹ́. àwọn ọmọ ẹ̀ máa ń sọ fún àwọn ọmọ fòbò fòbò táwọn ẹ̀ nì ẹ̀yin náà wò ń sìn Wọ́n dún ẹ̀wọ̀n lè ra aṣọ Oṣòdì àǹkárá ó lé àǹkárá they cannot buy for you. Ó fòbò ṣẹ̀sí lọ́dọ̀ Kókó Zaria. Domindua is not a barrier. Ó hàn sàn bọ̀ kéde ló fi ṣòbò ṣẹ̀sí. Wọ́n á tiẹ̀ fún ẹ lákàámà pákéjì ẹ̀. Ìyàwó ilé lọ́mọ àǹkárá fún olóṣòkì ń wá àǹkárá. Ẹ hàn sàn ẹjọ́ torí ọlọ́run o. Èmi ò dó mọ́ mi ìfẹ́ mọ́ bọ̀. Ẹ bá mi gbọ́mọ mi nà mí gẹ̀ pìkín o. Ẹ gbọ́mọ fọlọ́mọ. Níjọ́ tí àṣẹ ọtún tọmọ ẹ bá tún póòsì ṣe ẹ bá póòsì ọmọ mi olóyè búkú Koko Zaria máa ń kọ́mẹ́ǹtì ṣé ìyá ẹ ló lọmọ ni òkú fẹ́ pa ẹ ṣá kókó tó mú ya ẹ sọ́wọ́ mú ya ẹ gbogbo ojú ẹ gbogbo ẹnu ẹ máa ní kókó máa nà ya ẹ fọlójú ọ̀gbẹ́ni mi mọ́ pa o tó ṣe kàn wákọ́ ṣe kàn tó bá yìn kàn wákọ́ yìn kàn ọmọdé kan làwọn àbókù fẹ́ pa ẹ ìwọ Koko dóyàwó níyàwó Nàìjíríà limited ò ní jẹ́yàn. ọgọ́mẹ́rin lè fún ìkànnì máa yín gbogbo bá yín dún àwọn ìyàwó níyàwó náà láì ẹ̀ràn sànà máa tó mu yín lẹ̀ yàrá ya tó bá mu yín wá tàfà èmi ò fọ́ fún ìyá ẹ̀ ṣé mo kí ẹ rí àbí ní ó sòdì mo fẹ́ nà ìyá ọ̀la ń pé yáàdì ó fún mi yáàdì tó pọ̀ ní tí bá mú ìyá àwọn ọlọ́gàá ló jẹ́ ọlá MC ló ń jẹ́ o. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.